jazakumullah khair. naam ìbéèrè mi ni pé nítorí kẹ bá a ṣe clarification ọ̀rọ̀ kan nínú ìdánilẹ́kọ̀ọ́ kan tí ẹ ṣe àyíkọ́ wa kọ́ sí àárín ìbò kan níbi bẹ̀ tí wọ́n ń fọn káàkiri pé ẹ sọ wípé hàn ní béèrè nípa Sheikh Alabi lọ́wọ́ ẹ̀ nínú sàárè ó wá di ah, fún àyàwó àti káìka ìbáfà tó sọ̀rọ̀ ìṣe ìbáná ìṣe fún àṣà máa bèrè lágbájá báyìí lọ́wọ́ number two. afẹ́ bẹ̀rẹ̀ pé ṣé ó dáa kí ọkùnrin máa ṣiṣẹ́ midwifery kó máa gbẹ̀bí ṣé iṣẹ́ tó ọkùnrin lè máa ṣe. number three. number three. number four. a ní ká máa súnmọ́ tòsí náà wọ́n wá sọ àwọn afáàlẹ́ sọ̀rọ̀ ẹjọ́ ní ẹgbẹ́ kí ẹjọ́ fún wa níbi ọ̀rọ̀ lẹ́sọ̀ yìí tó pa ìgbéyà wípé ó kó sí bí àwa àwa àwa ni so mo wá ní pé ètò ìgbà wa wùdọ̀ ní sọ bóyá àwọn ní pé àwa kan ní orísun náà àwa kan orísun náà dípò bọ́ sí pé ránú pé àwa ni àwa ni. sọ ẹ gbàgbọ́ àdáhùn yìí. الحمد لله wasalaamu ala على رسول الله wa man wala wa taba'a إلى يوم yawmi nalqahu wa ba'd. Ah, ìbéèrè tí wọ́n béèrè ni pé béèrè àkọ́kọ́ wọ́n ní kí n ṣe clarification lórí muhadọ́rọ̀ kan tá a bí a ní November or December ṣáá musabejo amekoko nbẹ mo ti ṣe muhadara náà mo wá sọ gbólóhùn kan bẹ́ẹ̀ ìpè ọ̀rọ̀ kan là ń bá bọ̀ o mo wá ní ṣé wọ́n béèrè halabi lọ́wọ́ rẹ ni nínú sàárè àwọn wá láwọn ọmọ ìyá kan kọ́ ti ibẹ̀ yẹn jáde pé wọ́n wá ṣàṣọ di ariwo àwa ní oní bóyá clarification jazakumullahu khairan ọlọ́run sàn ilẹ̀ sàn olóore. Eh, àwọn ọ̀rọ̀ kan bẹ tèmi ò kí n fẹ́ respond sí ọ̀rọ̀ tó bá ti clear pé ìjàmbá làwọn tó bá fẹ́ sọ ọ́ kàn fi ṣe kí ni lákàn fi gbé e sòtòrí mo rántí pé ńgbà tó ń ṣe yìí ọmọ ìyá kan náà bá wa san wọ́n lẹ́sùn olóore àwọn náà ń bẹ lórí social media àwọn tó wá lọ kọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn lódìdí padà pé ah ah ẹ̀ tí ẹ̀ bá gbé ọ̀rọ̀ yìí ní odindi àwọn náà wá fi encounter ọ̀rọ̀ wọn. tẹ́lifíà mi wá pàdé ẹni tó kọ́ọ̀tì ọ̀rọ̀ lódìdí padà ẹni olèmí tó wá bá wí. àfa ẹ má mọ̀ bá wọn wọnú oko àwọn ọ̀rọ̀ báyìí mọ́ àwọn tí ń kọ́ọ̀tì àwọn eléyìí àwọn ti níbi tí ẹ̀yìn táwọn ń fẹ́ ni kí gbogbo ẹ̀ sàmọ́ búù gbogbo ẹ̀ sàmọ́ bọ́ búù ní táwọn ń wánu tán bá ti wá ń sílẹ̀kùn rẹ̀ lẹ̀ tẹ́yìn náà tó wá ń bá wọn wọnú rẹ̀ ẹ ti ń ràn wọ́n lọ́wọ́ lórí kíni lórí nǹkan fẹ́nu o ẹ̀yin náà wò ń gbà nǹkan láìpẹ́ yìí nígbà mo jòkó jẹ́jẹ́ mi ẹjẹ́ mi mo jòkó ó ti kọ́ kéde ó ti tààgì mi mẹ́ẹ̀ á ah, ó níbo ni ò bá ti dá a tó kí ìmáàmù Kutubi kan lè bọ́ sórí péjì wọn ní the voice of truth kan tiẹ̀ discuss nípa jama atu atablig ipe a ah, àwọn àlùmọ̀ máa ṣàǹfààní gan o ah, wọ́n á wò pé ara ń tà wọ́n wí nù. mo rí yòó náà o dàgbọ́ kí àtúnú bẹ̀rẹ̀ sọ́ọ́ dì sí yòó náà ṣáláwọ̀ yìí kàn máa ń wá sí gbogbo ẹ̀ kó mọ̀ sí kí ni ó mọ̀ bọ́ọ̀bù. ìgbọ́n padà wá sọ fún wa ah, yìí tí wọ́n ṣe ń sọ yìí nìsín sọ ọmọ ń gbọ́ wà sí ẹni dáadáa ọ̀yìn gbọ́ o ọwọ́ ní kálẹ̀ nìyí ń discuss ọ̀rọ̀ kan ọmọ bóyá ó ti discuss àbí ó discuss yẹ ọ̀rọ̀ tó ń ṣẹ̀ṣẹ̀ wá ń wí o kíjọba Saudi ó sọ sọ̀rọ̀ pa tẹ̀bílígì àti jàmbá tún lè kọ́ àn làwọn ti sọ lórí mímbà yìí lọ́dọ̀ wa àwọn akọ́ọ̀tì kótó ń jáde pé nítorí ọ̀rọ̀ tẹ̀ ń wá òun rèé kò sọ̀rọ̀ mọ́dè ní lórí ọ̀rọ̀ òun ìwà mọ̀ bóyá wíwá lóhùn ò rí pé wọ́n ti wá gbé jáde àbí kó tún ní pé bóyá àbóhùn ìgbà tó ń wá sọ tán náà wá sọ tẹ́lí gbogbo àwọn èèyàn tó bá ti rí gbà tó bá ti ń sọ nǹkan ẹ dákun ẹ mọ̀jà máa fọ̀rọ̀ wọn fáwọn èèyàn ní distraction a lè ráwọn àlùfáà wa míì táwọn máa ń respond sí gbogbo orúkọ báwọn pẹ̀lú rí pé kàn máa ń distract èèyàn ni àmọ́ ìjì máa rọra sọ̀rọ̀ lé lórí ni pé. ẹni ó tí wọ́n béèrè ọ̀rọ̀ alábí wa nù sàárè ẹ bá wa béèrè lọ́wọ́ náà ọ̀rọ̀ dẹ̀dẹ̀wùrẹ̀ tí ń bá kí tí béèrè náà wa nínú sàárè èsì ni pé wàláyé orí béèrè béèrè tí béèrè wa nù sàárè wọn ò ní béèrè àbí tí ni wọn nǹkan kí náà lọ́wọ́ mi ni pé pé wọn náà wọn à ní béèrè alábí rẹ nínú kíni nínú sàárè tó bá rẹ lọwọ rẹ nínú sàárè ǹjẹ́ mi wá máa ń fọ̀rọ̀ dẹ̀dẹ̀ wúrẹ́ tá à ń wí yìí ṣé mo fi máa ń wọn sàlàfíà àwọn èèyàn kí wọ́n ìwọ tá a bá ti ń ṣe rọ́dùn fún dẹ̀dẹ̀ wúrẹ́ tó ọ̀bá ilé ti bá wa ṣe ọ̀ ṣé kí ni ọ̀ dúró déédéé àbí ti wáyé ọ̀rọ̀ dẹ̀wúrẹ́ ló wà ń tà yìí ọ̀ wá sọ̀rọ̀ pa rẹ̀ sọ pé ọ̀ ṣé kí ni ọ̀ gbádùn bọ̀ ìwọ ti bọ̀rọ̀ alábídé bẹ̀ díẹ̀ tẹ́nìkan ò bá ti bọ́ sọ́bọ̀ ti ń sọ ẹni ní títí kíní ó di kẹ́ńtẹ́ èméjì lórí sàlàfíà rẹ̀ ẹ dákun mo mọ̀ yóò tún ti kíní tó da ìwò lọ́la dápò gbòwó ọmọ ìyá tó bá wa gbọ́ tán báyìí lé ti bẹ̀rẹ̀ rẹ̀ báyìí mọ̀ bá wọn dá sí o tọ́jú tó bá ti ń bá wọn dá sí mọ̀sẹ̀ bí mi ó mọ rí ọ inú mi ó máa dùn pé àwọn mọ́ṣáláà àtọ́ni dìfẹ́ǹdì wa rí ah, inú mi ó mọ bàjẹ́ sọ ni pé ah, àṣetáni fẹ́ jẹun lérè ìwọ náà sì sílẹ̀kùn fún àṣetáni tán bá ti bẹ̀rẹ̀ rẹ̀ ìwọ wá lẹ́kṣọ̀ kan náà àwọn àfáàsùn náà wá lẹ́kṣọ̀ Dr. Sharafu ọba tó ọba tẹ́rí tẹ́ ìbá ti dá wọn lóhùn kó wọ́n sinmi wọ́n sinmi ọlọ́mọdé àtàlẹ́kùn rárá So yé báyìí ẹ̀yìn ta ọ̀rọ̀ yín lábùkù ọ̀rọ̀ ńlá lẹ béèrè àmọ́ ẹ má jẹ́ àmọ́ àfàwọn ọ̀rọ̀ báwọn tẹ ẹ má jẹ́ àwọn kan ti lọ tó tó di kílà kan ẹ lákùngbé yẹn kan pọ̀ tà ní ìṣó ní kan máa ṣe wá sí ẹnìkan mọ́ kí ẹ lóun fẹ́ máa rẹ̀spọ́ndù sí ọ̀rọ̀ báwọn ẹ mọ̀ fìtí náà tí ó dálẹ̀ peace àbálàbí òjọba sọ̀rọ̀ àwọn tán bá ti mọ̀ pé yóò kàn máa dá nǹkan lẹ̀ ẹ má jẹ́ àmọ́ ẹ má wulẹ̀ máa dálẹ̀ mọ́ ẹ dáa máa bá tiwa ẹ máa fi gbígbọ́ ṣé kí ni ti fi gbígbọ́ gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ clear dáadáa bí mi ò bá parọ́ ní ẹgbẹ́ àti ó bá yẹ wọ́n padà kan jáde wọ́n ní ẹ̀ẹ̀kan tí mo kú ni ó ti gba fọ́ọ̀mù ẹ̀ tí ẹ dákun bàbá wa bẹ lọ́n àdúrà táwa máa ń tọrọ gbogbo gbà ẹ eh, al-ikhlas wal-istiqama sincerity ẹ ìfẹ́ kárí mi ìfẹ́ ìjọra lójú ọlọ́dà kò má gbé bọ̀ wá o. bákan náà n táwọn wá ẹnfíṣẹ́jì yẹn àwọn ọmọ àpá wọn fi ń ṣe dáadáa fíìmù ní alimọ́mọ́ ẹni gbogbo kìnìkan ní wá kìnìkan ní wá o ń jẹ́ kéèyàn lè tètè máa mọ ibi téèyàn ó mọ dájú àdúrà kan pé á ah, ọlọ́run àkótó ah, kan náà ń sọ yìí ẹ eh, ọlọ́run kótó yìí dákun má jẹ́ ń wọ bẹ́ẹ̀ ẹ̀ eh, ṣẹ̀rẹ̀ àdúrà nù o ṣe wọ́n tọ́ báwọn pọ̀ bá nífẹ̀ẹ́ wa tọ́ba ìrètí kọ́ pé ó fẹ́ràn ubùsùrọ̀ ní dàlámù ọ̀wà ni ẹ eh, abẹ́rẹ́ ọba Allah subhanahu wa ta'ala fún wọn ọlọ́run má jẹ́ kí ubùsùrọ̀ má jẹ́ ṣe kíni àhẹ́ ìwọ lọ sí dáadáa torí wà tó ń lọ̀rọ̀ ń bá wí tábà sọ wọn pé sóun lanu ọkàn mi ìwọ náà tó dìbẹ́ndì mi náà tó lanu Sheikhuna Ali halabi ọ̀dọ̀ wọn mo ti kẹ́kọ̀ọ́ yìí nígbà àwọn èèyàn máa ń ṣe sáánù sí wọn wọ́n ti sọ ọ̀rọ̀ ti pẹ́ o ẹni pé máa kú tán lọ̀rọ̀ ní jáde àwọn ti sọ ti pẹ́ wọ́n dẹ̀ mọ́ sábà sọ̀rọ̀ ọ̀rọ̀ láwọn àbàtọ́ wọn jà yìí lọ. a máa ní gbogbo ẹni tí máa ń bú àwọn tí ń gbẹnu àtẹ́lù àwọn tí ń pa àwọn lórí bíjà ká níbi ìmọ̀gbẹ́dẹ́ ló mú máa sọ bẹ́ẹ̀ aláwọn mójú ẹni tó bá ti pé kèé ta àwọn ní fi wá ń bà ní ó kọjá à wọ́n ní báwọn bá déwájú ọlọ́run àwọn ó ṣe ni àwọn ó gbẹ̀tọ́ àwọn ò báwọn ti sọ́nu o torí ẹ̀kọ́ rẹ̀ ni wọ́n kọ́ lára wọn débì kan torí ẹni tí máa ń sọ tèmi tó yẹ pé ibi tí màá gbé e dé ló fi sọ mo mójú kúrò fún láyé àti níjọ́ gbòǹde sọ́dọ̀ ni tí bá tún wá ń sọ náà tó yẹ pé kèéta náà ní fi sọ mo mójú kúrò fún náà láyé àti níbo àmọ́ àtẹ̀mí àti wọn gbogbo wa ọlọ́mọta ọlọ́dàkùnmọ́jà sínà asabat ọlọ́kùnbìsánú gbogbo wa alikilas ọlọ́kùnbìsánú gbogbo wa alistikọ́mà ọlọ́kùnbìsánú gbogbo wa lẹ́yìn àbá ti ní istikọ́mà tó ti ní ikilas ọkú oríire tó o bá ní ìgbà ní tó bá ń sọ kíní kan pa rẹ tó bá yẹ lẹ̀ mọ́ lára ọ̀daràn amákan ọmọ tìfẹ́ di kò mi o kò mi ibi ìyàn ni o innal ẹni bá ti ń bẹ láyé ẹ má fọkàn balẹ̀ paburú ò lè ṣe but ẹ má bá a ṣàdúrà pé ọlọ́run má jẹ́ kàbùrù ṣe ọlọ́wà lọ. ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní sóbìnrin lè tọkùnrin a ní ìjó lè máa gbẹ̀bí fún obìnrin láṣákà pé kò lálàáfíà ọkùnrin ò gbọ́dọ̀ máa gbẹ̀bí fún kíni obìnrin obìnrin ni kó gbẹ̀bí fún obìnrin a sì nínú àwọn alfa Sheikhna al-Allama Muhammad Nasiruddin Al-Albani alayhi rahmatullah àwọn tó wá sọ̀rọ̀ kan àwọn ní ẹbí jí là ń sọ gan obìnrin níbi ká bímọ táànù ọlọ́run bá fẹ́ bá ń gbà mí yóò bímọ naturally pẹ̀lú rọrùn àmọ́ ètò lékè inú ọ̀rọ̀ ni pé obìnrin obìnrin ẹgbẹ́ rẹ léṣe kí o lè gbẹ̀bí fún un. ìjọ tí ó bá wá kan ọkùnrin a jẹ́ pé kí ló ti wá débẹ̀ àdọ̀rú rọrùn yíò ní pé bóyá wóbìnrin àróbìnrin mọ́ àbá obìnrin tá a rí ó kàn lóun ṣiṣẹ́ gbígbẹ̀bí ni kò ṣe kíni kò mọ́ ń pa ẹ̀ ọkùnrin la wá rí tó yanjú ọkùnrin náà là á lọ kọ́ńdà ṣẹ̀ríyà sì ni pé ad-daruratu tubihul mahdurat tí làlúrí bá dé àwọn tó dé ìwọ̀ yóò sì máa dé kíni yóò máa dẹ̀tọ́ o àwọn àbá àwa máa ń yan ọgbọ́n bá ti wá ní bẹ́ẹ̀ náà ni pé wọ́n dọ̀rù rọ̀ tòótọ́ kọ́ darú bí kọ́ dìrì hà ọ̀sìn lẹ́ni bí dàrí hà. ìta wọn pe ń dọ̀rù rọ̀ yìí náà bó bá ti mọ ẹnu tá a nídìí bẹ̀ mọ́ oníkíní kò láti o. sọ àdọ̀rù rọ̀ tòótọ́ kọ́ darú bí dàrí hà tóbìnrin bá fẹ́ gbẹ̀bí ọkùnrin fẹ́ gbẹ̀bí fún obìnrin ẹnu bí tó bá nídìí kórí onáà oníkíní oníkórí o ẹnu bí ó bá nídìí kó fọwọ́ kàn ó náà ní kí ni ó ní kó fọwọ́ kàn ó láàárọ̀ obìnrin olóbìnrin àmọ́ ọdẹ gbẹ̀bí bóbìnrin rẹ̀ pé ojú ara rẹ̀ nígbà ni ó ti ṣiṣẹ́ tẹ tó o bá ti ṣe tán tó mọ ti bọ́ta kò nídìí kan tó wá ní mo fẹ́ ṣẹ́kì ẹ̀ bóyá kíní kan mọ drop tí yìí tó bá yẹ pé nọ́ọ̀sì lè ṣe kọ́ dókítà ọkùnrin ó mọ̀ débẹ̀ mọ́ bàbá gbẹ̀bí gbẹ̀bí kó mọ̀ sí kíni kó mọ̀ débẹ̀ mọ́ obìnrin ni kó ṣe kíni òun ni kí wọ́n ti ṣe àmọ́ yìí táwọn yìí alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu salihat àwọn obìnrin ti pọ̀ nísìnyí tó ń gbẹ̀bí ayé ẹ̀kọ́ ni kódà kálá alágbo lọ́fẹ́ àwọn obìnrin tó jẹ́ alágbo káníkọ lọ́sibítù náà ni àwọn obìnrin àti àwọn ní maternity home ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn aráàlú wà mẹ́jù obìnrin ní pọ̀ mbẹ́ so ọ gbọ́dọ̀ wá búrò obìnrin lẹ̀ kéèyàn wá máa lọ rí iṣẹ́ dílẹ̀ fún ọkùnrin kó wá ní làlúrí kan àìmọ̀tẹ́yàn ṣe ni o wallahu a'lam ìbéèrè kẹta ara gbé ìbéèrè kan náà fún. tẹ́kẹ̀rin ni wọ́n nígbà tá a ń sọ̀rọ̀ nípa ìzí àtàwa ní ká máa ṣe àwa àfàwa àfàwa wọ́n ní tábà ń sọ̀rọ̀ àwa onísúnà àtàwọn ní bíjà ńkọ́ ṣé kìí ṣe yóò náà ti di hezbiya ah, ìbéèrè yìí ó da púpọ̀ o torí sẹ́yìn pásíkò yìí ṣe ogun méjìlá ń jà ọ̀tọ̀ lógun súnà bíjà ọ̀tọ̀ sí lógun kúfúrà àti kúfúrà àti imán àyímọ̀ àwọn yóò kúfúrú àti ìmọ̀ nìní sẹ́ni gbogbo ogun ọmọ ìṣẹ̀jálà bí mọ̀ kì í ṣe súnná fídíò àwọn ogun kí nìyún bídà wà máa dá wà ìmọ̀ àmì kúfúrú wà ìmọ̀ tẹ́lá ogun bídà súnná òun ẹ̀ má ṣe gbẹ́ mọ́ ẹ̀ má ṣe bídà mọ́ ẹ̀ má ṣe kíní gan mọ́ gbogbo àwọn yìí ogun kí nìyún bídà súnná gbogbo ẹ̀ náà wà lógun tá a gbọ́dọ̀ mọ́ tá a gbọ́dọ̀ mọ́ jà tẹ́wárí ogun bídà ìmọ̀ ẹ̀mí ni ìmọ̀ kúfúrú àwọn yìí ò lè bọ́ síbẹ̀ pé ṣẹ́yìn náà tí ẹ̀ mọ̀ pa àgbọ̀dọ̀ máa sọ pé àfàwà àfàwà ká gbàgbọ́ yóò dẹ̀ ń dáadáa. tá a bá ń sọ̀rọ̀ nípa tààsùn tá a ń sọ̀rọ̀ nípa ká mọ̀ mọ̀ ṣe discrimination a mọ̀ ṣe tààsùn lilhaq lilmada lilhaq ijó òdodo bá dúró báyìí tàbí òdodo rèé a máa ń dó ti òdodo pé òdodo yìí o ọ̀rọ̀ ọlọ́run ló délẹ̀ yìí ọ̀rọ̀ anábì ló délẹ̀ yìí a wà á dúró sọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ anábì pé ọ̀rọ̀ yìí wọ́n tọ́ ọ̀bá ti gbà á ṣe kí ni àbọ̀ ṣe èyí wòye ṣe ìsúbíyà sáàmọ́dí alukurani ló lamọ́lẹ̀ pẹ̀yànpẹ̀yàn ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní la tajidu qawman yu'minuna billah واليوم الآخر يوادون من حاد الله ورسوله ألا ني إيه نيرا وين يكتن نيبا بسي الله tán nígbàgbọ́ sọ́jọ́ ìgbé ìdàlù kìyàmà kan wá máa mú ní alábàáṣe ọ̀rẹ́ ayò ẹni tó ṣe pé ń gbógun ti tọ́lọ́run tí ń gbógun ti òjíṣẹ́ rẹ̀ ẹni ni ò bá jẹ́ àbá àgùkù bá jẹ́ àwọn bàbá wọn àwọn àbí àwọn ọmọ wọn àwọn àṣírọ́tọ̀ kódà kódà àwọn mẹ̀lẹ́bí wọn ulaika kataba fi qulubihim al-iman ọlọ́lá wọn wọn láti kọ ìgbàgbọ́ sínú ọkàn wọn. wa ayyadahum bi ruhin min ọlọ́run sì máa ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ẹ̀mí kan látọ̀dọ̀ rẹ̀ ìgbà ọlọ́run sì parí ẹ̀ ọlọ́run ní ulaika hizbullah àwọn yóò làwọn hizbullah ala inna hizballahi humul muflihun. so at kálá fẹ́ báyàn ṣe àní báyàn ṣe mọ́ tí ò ní jẹ́ ti hizbiya òní tí máa ti ń bẹ lórí qala Allahu qala Rasul. so lórí ọlọ́run wí báyìí ànábì wí báyìí a gbọ́dọ̀ ní àlùwàlá wàlùmáàdá wàlùbàrà. so yìí ti ń jẹ́ hizbiya òní ká ní àlùwàlá wàlùbàrà kí n tí kì wàlùbàrà fi ghayril èyí ń kèrè kí ni so ìyàtọ̀ nù láàrin alḥizbiya wa mara ọ̀sálàfíya allah ta'ala alam ọ̀sán ilé ọmọ sẹ́lẹ̀ màálà abdulkar ṣẹlẹ̀kà muhammad ọkù. wọ́n bèrè pé òjò àpá tó ń rìn lórí ọ̀dàn àti tó wà ní inú omi ṣàlè jẹ méjèèjì ẹlẹ́ẹ̀kejì ni pé ìmáàmù tó dájú pé ní ó ní àrùn tó pé bóyá ó ní àrùn àrùn bíi ìgbóná eh, inú nípa tó bá tún kírun ni ó máa ń yọ ahọ́n ó máa ń yín mú sọ́ọ́tà àtàwọn nǹkan yẹn pé tí èèyàn lè máa kírun ní ẹ̀wù mọ́mọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ṣé òkè ẹ̀ta tó bá ń kírun máa ń yín mú ó dẹ̀ máa ń yọ ahọ́n so now so àrùn ó àrùn ìgbóná so ẹ̀hẹ́ eh, so sálẹ̀ kí n lẹ́yìn ní ẹlẹ́ẹ̀kẹta òun ni ẹni tó já sí pé náà ìmọ̀ ẹni tó ń takò olórí láwùjọ gẹ́gẹ́ bí nǹkan tó ṣẹlẹ̀ ní Saudi láìpẹ́ yìí ẹni pé àwọn ìjọba pa àfáà kan látara pé ó jáde ó takò àwọn olórí ní oṣù kúròjọ so àwọn apá pé ṣé ó lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kó náà máa jáde kó máa sọ ọ̀rọ̀ àwọn ìjọba pé à nǹkan báyìí ṣé ó dáa àbí kò dáa. Ah, alhamdulilayi salatu wa salam ala rasulillah wa baad. Ah, gbogbo ẹranko tí máa ń bẹ nínú odò gbogbo ẹ̀ pátápátá halal. anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní alḥillu ní ìtàtọ̀ ìgbà tí wọ́n béèrè ń pa omi odò lọ́wọ́ rẹ̀ ó ní gbogbo tó bá kú sínú odò kí ni halal gbogbo ẹranko tí máa ti ń gbé nu odò ẹlẹ́dẹ̀ nu odò ni o ejò nu odò ni o ajá nu odò ni o torí gbogbo àwọn ẹranko tá à ń rí lórí ilẹ̀ ìran irú ẹ̀ náà ń bẹ nínú odò kódà a ní ìsánù bahar èèyàn nu odò yìí ò náà pè ní màmí wọ̀tá bọ́wọ́ bá ba màmí wọ̀tá kí ni jọ̀wọ́ jíjẹ ni o bọ́wọ́ bá ba ni o gbogbo olúwa ti wà nínú odò ni amẹ́jàpá orí ilẹ̀ àwọn àlùfáà lọ́rọ̀ tó pọ̀ lórí ẹ̀ àwọn míì gbé sípò alimustakbasat pé nǹkan nǹkan kórìíra ni sọ àwọn míì fojú òní wo àmọ́ wallahu a'lam èyí tó jẹ́ tinú odò èyí ò ń clear ọlọ́mọṣẹ́ àfọ̀n alágbèyẹ ọ̀rọ̀ rẹ̀ kí lọ́lọ́ kejì tó kan ìmáàmù ẹ̀sọ̀ kan. imam tí nǹkan ṣe àwa nínú márùn-ún tí bá ń kírun èyí tí ò wá yé mi wọ́n ní máa ń yọ ahọ́n síta ó tún wá máa ń yín mú ìyẹn ò yé mi ò sincerely ṣùgbọ́n generally tí àìsàn bá ń ṣe imam táìsàn yẹn bá affect àwọn tó jẹ́ arkanu sọlá àwọn orígun oorun bóyá ó lè fa kó má lè dúró ó lè fa kó lè rùkú ó lè fa kó lè sùjúd wọ́n nírú ẹni yẹn kó yẹ fún ẹni tóun bá dá pé tí a lè rí bíi pé gbogbo orígun òrun kò sí láì fi tó bá ń kírun lẹ́yìn èèyàn tí ò rí gbogbo nǹkan yẹn ṣe ṣùgbọ́n bóyá pé ọ̀rọ̀ fẹ́ ṣe ìmáàmù tí àwọn àrùn yìí ń bẹ lára rẹ̀ ìyóò ń lọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà olùfíkì ò sọ àmọ́ àwọn àìsàn tí ò bá àfẹ́tì orígun òrun bóyá ìmáàmù fọ́ lójú lápòjúwe kò rí náà so ẹ máa pójú ló fọ́ ojú òní kó má rí kéwké ojú òní kó má rúkú ojú òní kó má sùjúd àwọn díẹ̀ nínú àwọn àlùfáà wọ́n advice ẹ̀ náà pé bóyá ká wẹ́ni tó rí náà àmọ́ èyí tó lékè ni pé afọ́jú kò sí tó ní kó má jẹ imam ìyẹn ni majority àwọn àlùfáà sọ ṣùgbọ́n ti pín àwọn àìsàn tó lè máa ṣe imam sí méjì ní ṣókí ni ọ̀rọ̀ fẹ́ jújù báyìí lọ Allahu alam ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ìjòyè ká máa sọ̀rọ̀ lórí gbangba gbogbo ẹni tẹ́ bá ti rí ti ń sọ̀rọ̀ olórí gbangba kẹ́ mọ̀ pé àṣekúbọ̀ àwọn khawarij ó ṣe kí ni ìbẹ̀lára ẹ̀ ìjọ ànábì sallallahu alaihi wasallam ń pín nǹkan tó mú bọ̀ lójú ogun ti ń pín fáwọn èèyàn níbi àwọn kan wàá rí jùsù bẹ̀rẹ̀ náà nù wọ́n fọ́ọ̀tì ànábì náà ni pé ọ̀ ti ṣe déédéé pẹ̀lú nǹkan pín ànábì ni tèmi ò bá tún wá ṣe déédéé mọ́ tani tani ó ṣe déédéé sójú ẹ bá ti rẹ́ni tí ń sọ̀rọ̀ olórí openly ẹ kíyèsí pé kí ni à ń sọ ń parẹ́ ìwà àkàwárí jù ń bẹ ní ara rẹ̀ àmọ́ olórí wà tí ò dáa ìyẹn wá kàn ń sọ̀rọ̀ generally olórí ṣe zìnà àbó olórí pààyàn ìyẹn wá gbé wá sílẹ̀ ṣùgbọ́n ká mọ̀ pààyàn ọlọ́run ló ń fẹ́ ayaba ìṣọba inú alukur'an àdìsí bá ìṣọba inú ọ̀rọ̀ alẹ́bùwà muhammad èyí ò ń ṣe general lecture àmọ́ ń jọ ọba ti dájú ẹ̀kọ́ olórí tó wá ń confront rẹ̀ bẹ́ẹ̀ ìwà kan àṣẹ́kùbọ̀ wá kí اللهم صل على محمد وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله